orúkọ mi ni alfaham sibahudeen abdulkareem abọ́nudé tí gbogbo yẹn mọ̀ sí olórí ẹbí mo jẹ́ ọmọ fún bàbá wa dr sẹ́nitọ́ mahud ọlálẹ́kan balógun tí wọ́n jẹ́ olùbàdàn ti gbolẹ̀ ìbàdàn lápapọ̀. bó o lẹ ti gbọ́n pa ìròyìn papòdà mọ́. Ah, kò sí kankan níbẹ̀ náà ju pé bàbá ti padà sọ́dọ̀ lọ́n sọ fún àwọn nǹkan ni pé kúlù nafsin dá ẹ̀kọ́ ti mọ̀ ọ́tì gbogbo ẹtí bá ti gbé lọ sókè lọ sílẹ̀ níjọ́ kan ní ó tọ̀ kú so ìyàtọ̀ lọ́n bù fún bàbá wa ti pé ọlọ́dẹ ti rò wọ́n sọ́dọ̀ àwa kàn bọ́dọ̀ bàdì kí ọlọ́kọ̀ọ́bá wa sí wọn ní ẹni tí ó lọ kẹ́ ọlọ́mọba wa kẹ́ hmm, gẹ́gẹ́ bí ẹni tó tún súnmọ́ bàbá dì eh, bó lẹ ṣe gbọ́rọ̀ yìí wọ́n pè yín ní abẹ́yìn náà rí lórí ìtàkùn ayélujára. nígbà tí pé bóyá jẹ́ aráàta sí wọn tá a jẹ́ àjòjì sí wọn kò sí ní lọ ní ààfin tó lọ lágbóró tí ara tá a ṣe máa ń dàgbà ká tó máa gbọ́ ká tó máa a gbọ́ pé wà pé wọ́n á ní màlúwà díẹ̀ sọ àárẹ̀ lèyàn máa rí wò ló kéré ti ọlọ́jọ́ wò. ẹ tún mú bàbá ju púpọ̀ àwọn aráàta lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ́ọ̀sìn ẹ kí ẹ lè sọ fún wa nípa ìyá ayọ̀ àtọ́jú àwọn èèyàn aṣàfẹ́lẹ́ ẹ̀ ń pa wọn. bàbá in fact tá a bá fẹ́ kọ ìwé nípa wọn a kọ tó bí fọ́lùmí mẹ́rin márùn àwọn nǹkan tí àpò àná akọta ju jẹ tí ó to be mẹ́rin márùn nípa ìgbésí ayé bàbá nígbà tá tí a gbọ́njú tá a dè mọ̀ wọn tá a bá wọn lò ẹ̀kọ́ pọ̀ lára bàbá gan ẹ̀kọ́ pọ̀ gan oríṣiríṣi ẹ̀kọ́ tá a kọ́ lára wọn. ìdá amúdíà ń bẹ. ara ẹ̀kọ́ ni akọ́ni pé bàbá ẹ lè bá ìbànújẹ́ lọ́dọ̀ wọn kẹ́ bànújẹ́ kù gbogbo ìgbà bàbá máa ń wà nínú òdùnnú àti ayọ̀ ni má ṣe kó ọmọ wọn rà náà kó ẹrú má rà bàbá òkè ń tẹ gbogbo nǹkan gbogbo èèyàn lọ́kọ́ mọ́ra gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí wọ́n kọ́ sàn pé bàbá jẹ́ olóṣèlú nígbà gba dókítà lórí náà òṣèlú náà gba dókítà lórí náà so ó jẹ́ kí bàbá bàbá kú ìnira tó yẹ pé bàbá tún jẹ́ ọlọ́rẹ wọ́n jẹ́ tí máa tọrẹ gan tí máa fún ẹ ní nǹkan lẹ́yìn ẹ̀mí bàbá ni òye fi tọrọ bàbá jẹ́ tí máa tọrẹ gan. ẹ ṣe gbọ́n ní sá. wọ́n dẹ̀ tún jẹ́ lẹ́sìn náà jẹ́ lẹ́sìn dáadáa tẹ́kùn fẹ́ ìgbẹ́ ẹ̀sìn dáadáa kọ́lọ́n bàbá fún ìgbà kẹwàá. orúkọ mi ni Professor Abiodun Bọ́lágadé mọ́gàjì ilé Látọ̀ compound ní Òkè Láwọ̀ ní Ìbàdàn. so ẹ jẹ́ àmọ́ bẹ́ẹ̀ ti gbọ́n pariwo yẹn papòdà bàbá. Ah, ìròyìn kàyéfì ni nítorí pé kò sí ẹni tó ro kan pé ọba wa Olubadan of Ibadan land, the Imperial Majesty. Ah, it's very unfortunate. Sorry, one of my friends tó wà ní United States ló pay me mí around one a.m. lórí à ń prepare láti lọ fún sahur ni táwọn Yorùbá ń pè ní sáré. Bá ah, very very unusual. Kí ló ṣẹlẹ̀ wọ́n bá ní ah, ṣẹ́yìn ò wọn ní kábíyèsí mo ní ẹ tó ti gbé ìròyìn ẹlẹ́jẹ̀ yẹn tó ti gbédé ní ẹ dákun ẹ̀yin amẹ́ríkà tẹ̀sí nàìjíríà bó lẹ́jọ́ fẹ́ mọ kí ló ń ṣẹlẹ̀ wọ́n bá ní irọ́ pé ẹni tí wọ́n kí n confam o wọ́n á pé one a.m. is too early gbẹ́ta ni mo fẹ́ confam ẹ dẹ̀ rí pé àwọn social media mi wà tó yẹ pé fake news pọ̀ mo tún wo some other platform mo rí pé mi wà satisfied mo níwẹ̀ tílẹ̀ bá ti mọ́ i will make sure pé. Okay? kílẹ̀ wá tiẹ̀ tó mọ́ gan ìròyìn yẹn ti bẹ̀rẹ̀ sí bombard ni mo ti ń gbọ́ oríṣiríṣi court bẹ̀rẹ̀ sí wọlé ah, dàbí ẹni pé nǹkan tó ń sọ yìí rí bẹ́ẹ̀ wá tó di mo kan lára àwọn ọmọ Olúbàdàn wọn wá ní bàbá ti wájà ah! mo ní ó máa ṣe it means we have lost one of the greatest obas that Ibadan has never experienced so ó jẹ́ nǹkan ìbànújẹ́ gan. ẹ eh, mọ́gàjì nìyí ẹ ti sún bàbá ju púpọ̀ àwa táwa ń ta lọ kí lè sọ fún wa ń pa gbèsè ayé wọn. kì í ṣe díẹ̀ mo fẹ́ lè sọ wípé tá a bá yọwọ́ ká mú tẹ̀gàn kúrò mo sọ gbogbo function kábíyèsí èmi ni mo máa ń lọ ṣàṣojú fún un ní gbogbo programs tí ó bá jẹ́ tó ní kì mí so mo súnmọ́ wọn púpọ̀ jù tí kì í ṣe díẹ̀ lóò mo lè jẹ́ mọ́gàjì ṣe mọ̀ pé oníkálukú kọ́gùn kọ̀gùn kọ́gùn ó ní bó ṣe kọ́gùn jura wọn lọ wọn ní ẹni tó bá bí ọmọ bí ọmọ ẹni tó bá bí àánú ló bí ọmọ so tabala ní mọ́gàjì tó bá pọ̀ jù àwọn wádìí bẹ́ẹ̀ bí yàn bá ṣe ṣe ṣe ìgbìyànjú sí so ọlọ́run dẹ̀ fún mi ní orí ọ̀fẹ́ láti jẹ́ pé ká súnmọ́ bàbá wa tí wọ́n gbéṣẹ̀ àdúrà tí màmá gbà fún ọ náà ni kọ́ lọ́wọ́n ọba ọlẹ́jẹ̀ ni kí ó tẹ́ wọn sí afẹ́fẹ́ rere nítorí pé wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà nǹkan tí àwọn ọba àná tí wọn ò rí ṣe pàápàá jùlọ ọ̀rọ̀ ọba aládéládé bàbá wa yìí ó ṣe é kódà gbogbo àwọn baálẹ̀ tí wọn orúkọ báwọn lè ní adé bàbá wa yìí ó tún ṣe é so ẹdẹrin ẹni tí ò bá ti ṣe dáadáa ní láìn tí wọ́n fà kalẹ̀ sí pàápàá jùlọ láàrin àwọn mọgàjì bàbá wọn ò ní dúró tó fi ṣe ìgbésẹ̀ tí ó yẹ lásìkò ọba àná yìí o lè fọwọ́ gbáyà sọ fún yín wípé ìbàdàn fúnra wọn gan wọ́n rí mọ tí wọ́n ń pè ní àlàáfíà so ìbànújẹ́ ló jẹ́ pé kábíyèsí tètè kú torí àti ẹ̀rù kan kú sí wọn bí ẹ̀mí Odùgadé ṣe gùn láti ní expect pé tiwọn náà máa rí bẹ́ẹ̀ tí wọ́n lò bá hundred years kan tó di pé wọ́n gbèsè àwọn ọlọ́run ti kọ́ Allah subhanahu wa ta'ala ni pé ẹ mọ̀gbà tá a mọ̀ bí o ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀gbà tí ẹ padà ọ̀kan lára àwọn gàjí náà làbá sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní lọ́pọ̀lọpọ̀ ìgbà gan àwọn làwọn máa lọ ń ṣojú bàbá láwọn ibi tí wọ́n bá ti pè wọ́n sí àpérò bẹ́ẹ̀ tí gbọ́ náà ló ṣe rí láti ìlú Ìbàdàn nípa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Dr. Mahmood Ọlálékan Ìṣọ̀lá Balógun Alẹ́okùn Mádékèjì Olúbàdàn ilẹ̀ Ìbàdàn sanwó-àjà lánàá bó ṣe lọ sí náà lè láǹfààní láti wò láti àfihàn nílùú Ìbàdàn a wà ní agbègbè alárèrè nípòpónà Ìwó road ní ìlú ìbàdàn tó jẹ́ ààfin olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba mohood ọlálẹ́kan balógun sẹ́yìn náà ó ti gbọ́rọ̀ yàn pé wọ́n wájà lánàá báyìí ni nǹkan ṣe rí láàárọ̀ ní ní ààfin olùbàdàn ilẹ̀ ìbàdàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ó ti gbọ́ nǹkan ṣẹlẹ̀ nínú ìròyìn. ọ̀kan ọ̀jọ̀kan àwọn olóyè aládùúgbò ẹbí ará náà wọ́n ti péjú pésẹ̀ sí ààfin olùbàdàn láàárọ̀ òní eh, láti ṣèdárò ìbàládé ti oríbi àgbáńrè lánàá. Thank you. Thank you. lára àwọn tí ó ti péjú pésẹ̀ sẹ́yà fún Olúbàdàn lónìí máa gbìyànjú láti bá lára wọn sọ̀rọ̀ kí a mọ bí wọ́n ti kánwó sí kábíyèsí sí àti bí wọ́n ṣe gbọ́ ròyìn nípa ìṣẹ̀lẹ̀ papòdà Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. a lè sọ pé ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ní lórí kan ní BBC News Yorùbá gẹ́gẹ́ bí ó ti máa wò àti láti máa gbọ́ a wà ní ààfin Olúbàdàn Ìbàdàn ní alárèrè ní agbègbè ìwò nílùú Ìbàdàn ìròyìn tẹ́ gbọ́ òótọ́ ni BBC Yorùbá ń fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Maulud Ọlálékan Balógun ti ìwàlẹ̀ àṣà wọn ti rí bí àgbáre bí ìkànṣe ti lọlẹ̀ láǹfààní láti ààfin wọn ní agbègbè alárèrè road nílùú Ìbàdàn. Thank you. Obrigada. Hello. Ja, irgendwie.